أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن condition. Ibarat salah saya Allah mengangkat dari curi guru di tempat dia dan kita sokong curi bagi mereka makaya Muhammad sallallahu alaihi wasallam. ini suatu yang diubah shi ba daidai da watan kotu daidai da ganin da ta kwashe da rube ne da tsaya mai iya nasara iya ma shekaru shi din 2019 tafsirin alkura da mafi da yanzu masalaci duk bayan shi na sakamakon na na ya kayan su pati ìpàdé aláwọ̀sọ̀ àwọn ààrẹ owó ìmà láàrin kányá etí ìdẹ̀wò ìṣe àbára lóde káàkiri tàbí ìdáyé é yẹn. ìdásọ́jú yóò ààrẹ ìsàlá bàbá tó ṣe ìtàn ẹ̀yìn ààrẹ yóò da yi da na shi faruwa yadda wuce na ita na so ce la'ayi na dasa an da ebana yadda hannun su mai na shirin misira da umarni ba bayan kan na rikin shirin magagwani ya zai ma'aluka na misira da ti là ká wọ́n ṣe yusuf àkàrà wọ́n ṣe là wá yusuf lẹ́yìn àti là bá tó ṣàṣeyà gángan ní ilé tí ó yí ẹ̀kọ́ ìsàkóso rẹ̀ lẹ́yìn bá kọ̀ọ̀kan gángan ní ìlà àwọn tí ó ṣe náà ẹ̀ ǹgẹ̀ ẹ̀ka bá kọ̀ọ̀kan gángan ní ìwé tí ó ṣe mọ́ ẹ̀kọ́ ìsàkóso bá kọ̀ọ̀kan tí ó lẹ́kọ̀ọ́ ìsòkòrò àti àkàyíká ṣe mọ́ èyí gáyà gashin madakin misra da manufa gube manufa ya ɗanyi shi na ɗaya da shi misra wani cikin kwadaba wani a da shi kuma umarni na babajin ci sa yan bukata wai su fada shaya wani gangan da ya yi wuri na wuce ke da wuri kana tula a yusuf na títàlà yìí yẹ tọ́lọ́ ṣì yẹ àṣì na lu àgbẹ̀ngbẹ̀ yọmọ dẹ́nà àmàkè yá tìkẹ́ ṣì sẹ́nà yá àyẹ̀wò ayẹ̀wò yá àlejò sùn ní sárakó yá bàbá ga àlejò sùn jẹ gàgàgà yẹ́yẹ́ tìkẹ́ ní mọ́ṣẹ́dá náà yẹ mọ́ pàdé lọ́wọ́ máa fàá tù bí yóò. na ìdá àtúntà nìyí káàdì ní ìdẹ́rà gẹ́gẹ́ bí tún ṣe pápó lọ ìmọ̀ pàdé lọ. ẹgbẹ́ mú ti náà níbi yusufu wa kya ẹgbọ́rọ́ lọ bá a gbọ́rọ́ rẹ̀ yìí yẹ ọ̀ṣẹ̀ láti kàṣùwọ̀tọ́ rà yusufu ẹ̀ yẹ lẹ́rọ̀ ọ̀tọ́ rà yusufu. Àlẹ́ yusufu kẹ́lẹ́ lẹ́yìn. على يوسف وهذا أخي قد الله علينا مش بقى يوسف ولد yake yin riga masu zama ku ya yi nan ku ne yi nan ikpe ya ku ne yi nan ku ne yi ya to na mai wa kan ale de sunɔgɔ wo wa kan alimu ka yɛlɛla sɛtiri ma ale kumuli yɛ o efo kuta o yɛ ayi na ta wa kenya nye ne jina kada sokoro kati wɔlɔ sokɔba lɔ ka ale na wɔn fa yɛ wɔn gɛgɛ ni kenya àmọ́ ẹ̀rẹ́ tí wọ́n ẹni ẹ̀rẹ́ tí wọ́n bàbá yìí náà ọ bàbá tó bá ló jẹ́ òní náà ẹbí àwọn òṣìṣẹ́ ẹ̀ka ẹ̀ àṣẹ ẹ̀ka ìjọba aláṣẹwúrú àbẹ́yẹ gẹ́gẹ́ ní àbẹ́yà ọ̀nà tí yí nyɛ kyimbo yɛ wɔ gɛgɛ yi ko nyaa ne na kye ebe kyimbo kyi kana baba kye eti yi o kyaa ne ne baba adogo eya paasi kye ba ele ya baako kaa ne yi o so ba ne sɔrɔ akɔ sɔrɔ kila yawayen wuce zuwa kanci ga da alama cha shi ya guru babawa alama cha ta fuska babawa fuska wa kanci ga alama ne da ilhamu اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا وأتوني بأهلكم أجمعين salatu wassalam ba ga ga annabi yusuf ya ga ga in haku ya kake fiye dari bi qamisi hada gangan da wayan munne Allahu akbar in haku bi qamisi hada ele wayan ne fiye da fa'alquhu ala wajhi yele wayan ne ce da fuska etu dufusko yedege etu efi ewu efi eche dufusko ala wɔkye ano etu dufusko ama pampo ya te ba si yɛrɛ no yɛde wotwa dufusko eyi wo no fiase yɛ ba eyi ano wotwa eyi ba eyi ano ya te ba si yɛrɛ eya akita do baba ka aya ba yi yɛ da kɔ wa to ni yɛ ahadi kun adi na yi yamada tiɛ ŋa baba kɔmi ke yele paak ɛɛ eh, baata yele paak tun daga ki yɔ basuma ne fina lati ne fina ŋa baba kɔmi ke yela wewu yele tuni zine misirɔ mi a zɛ bɔsi ti gba ni ya ne a zɛ bɔsi baaka bia muli ti misirɛ ye eh, wa wolo sugu da yele ma ɛɛ wa to wuli ya ne ko ba ti mi to yi ne to yi yi gine da yamma yi ba ta da ya kwaga bai ne zantowa ku fawo na su kwaki a wuzu Allah ba ki eh wani yi ko su kwai da wani eh awa ga ni ne su ku to ku da rayuwa so kuma aka ga ni ne su ku ga ne da ku da rayuwa so na ma tun ne su ba ni su ku ga da fawo na هبوا القميص هذا آه، فألقوه على وجه أبي يأتي بصيرا كيف أروه ولما فصلت النعيم قال أبوهم إني لأجد ريح يوسف لولا الله ولما فصلت العير ولما فصلت العير قال أبوه إني لعجل ريح يوسف كمنا قد رمشي أكيد تندر يمسر لكن شام مناقبي علي أبوه دم كمنا أكيد دعنا كمنا وعلي يوسف النبي na yau mummuni na alibi su na ya gangatun ba alku wa ala wajen yaji alewar na shaƙe fuske baba ya ji basiran fuske baba ya yi wa da shuga ya bayyana kan da zaɓa ya ƙiƙi gangan da anabi akubu bana anabi akubu ọtọdọ náà kọ́ńtà akubu bàdọ́gà anabi akubu ayé ìdáyé bàgẹ́gẹ́ ní ìyá jìnnà ti fi wọlé mùgẹ́gì ní la ájì ní orí ayé oṣù wàlá anabi akubu ẹ̀wọ̀ ẹ̀ka oṣù láàyè dàmí àtàbí ẹ̀ ǹjẹ́ bá a ní ní tí o zane ja tutu daga misir wani lafiya e wani alaji yusuf latuwa su gada a cakin fuska ba ko fuska wudo ya yi gaushi na zamu ci lafi ba a nabi akuwa amma ya woto da na teku ya shani na ga inni la ajiyo ne hanyar su hakika wanda a wani kayan wani wani kan yusuf laula an tufan da ki wani ne da abele ga musa bai kunyona ki wije ne ya abele ga ekukwe musa ko ge la un kan ga nona mu ya shuti a yo su kwe ga la asu ne ka yo su na we ka yo su alimamu kantaru ga laula an tufannidu min al-falaj wa wada'u al-aql an kiri daga yayin turbo hankali la ga togo mu bisababin maras ewe sababi ya baton eh watakatu min sin ko kuma ewe ya na elu elu ne ya na elu elu na eye libe roshina to n ga gaga kaji lo sha na kiyan alfana ta yi ni ma'ana eh ba to mu sawo da mu annabi ya kuma laula an tufanni dole mai shiga laula na a gaba jawabu da ga jawabu ma hazo ya takadiru kina laula an tufaniruni la akhbartukum annahu hayyun kini wale ya ke ga kun musa wata da ne ganin sako mai gaye ne ona ni a shuti a ga ni ga wallahi su bi da e wala inni la ajru ewe na mu ya akubu mu ya ewe kan yi so ba tu da baba ku ki da faro qalu nallahi innaka lafi dhalalika alqadim qalu ba do ga ya ji ne shi anan ya ku ne da ba ne ga ne na ilmara ce ga ya ji ne ga ne na nga ayedu na ju wa san e mi ko mi se o aga me ju le ti o iza abu ni ka mi si na asa me to si ya yo nga ma la wa su ba me to si ji ka to wa de ko sa qur'an ni yo ga ya to wo eh? bago ana ya ku we gangan ki wona ya de chi chi le de mo sa we chi le mo sa ko me ya ni a gani daga yusufu ta rayu wani ne wa kan yusufu kwanu ba ga ga ya gina shiga a ah, tallahi hawa ga yi gaga wajen wasa wata jawaya tallahi da su kwai yi shi ba inna kalafi dola ne kalkoti eh eh kakiye musa wani wai cika ne yawan jirgin e wani tare eh musa wani wai gaga alai eh gaga da wani al'an ina ka fi dɔla yi kari kɔdi ni ne ŋutsi ka ye ne gbaari ne dɔla lu diinya o de ka na ko ne ne dɔla lu abuniyewi wọn adi ka nye tunani yi ŋutsi tunani ati ni wo eke ka ebo na o ka ne soko yi na na yi na adi na wa yi ka fi wa yi ka fi da lɔ o bi jina ka fi lɔ a ti ba ɛɛ n bɛ ka. قالوا تالله إنك لفي ضلالك المبين أجل إلى شفاعي من الجنة أي قال أخذته ومن عنده يجب يجيبه من يقاق والله إنك لفي حظ والهاد عن طريق الصواب القديم إيه؟ والشفاعة كذا إكانوني báyìí tún mú jà yìí dẹ́wọ́ yóò bí ìkura sáàbà yẹn ti yusufu dẹ́nà yìí dẹ́bi òun yìí lẹ́gàdọ̀ ọ̀kyẹ́ yẹn bá yusufu àdánwò bí ó agẹ̀ ọ̀lẹ́ agẹ̀ nípa àkókò náà yusufu wọn yà agẹ̀ bá àbò ní táyì nga ọ̀gẹ̀ dùgbà nígẹ̀ yìí mẹ́ka ẹ̀ nga ọ̀gẹ̀ dùgbà nígẹ̀ láàbù ní ha yusu wọ́n yẹ wọ́n lẹ́yìn yusufu ẹ̀ ẹ̀fọ́ mọ̀ yẹ kú ọ̀gẹ̀ yà mọ́ ọ̀gẹ̀ lọ́la àkàfà jìnnú kí ilẹ̀ yà lẹ́yìn kẹ́kọ̀ọ́ sábọ̀ tẹ̀lé ní ọ̀nà ayé annabi yakubu ga alawa ke ga gawar kare cikin musa ba ka ne so kai ga ku haka da yayi ta o a ti ha so kai ta da ne ga yi to yi kuma ba alura no ti ga ne so kai kuja wa so na wa da mun ya ji ne shi ba ni wa ta kai da tuna ga ke wa wa wa ko ga ku aka wa ta ewele jilɔ asɛ kura do bibi ee asɛ kura do bibi ama asɛ kura do na asɛ bɛ lɛ o yi tete o ka fɛ la kiriki wo o ti la banza na manga ti la banza soko nu wa ti banza mu tsetse a ti gbé mu yìí na alima musɔwɛ alima musafi alima musafi yi nga ŋun fɛ bɛ kɛlɛ mɛ nyɛ ŋun fi yɛ lọ́wọ́ rẹ̀ lè ká kààfù fi ti kààfù yẹn láàpù yá lè dé òkú kààfù fi ti kààfù fi òkú yá kí ni wọ́n sọ̀rọ̀ wọ́n ti òkú yẹn kàn wọ́n ẹ́ alimami sáàbì nǹkan ṣàkàwọ́tò ìlànà kí n sọ àṣetúrí fàṣẹdẹ́ni ìlànà ìdè máa sí wà àbọ̀rẹ̀ ní ìyá ànàlẹ́ ìmọ̀ nùrù. ونور الله لا يهدى لعاصي شكوت إلى ربي سهيمتي فأرشدني إلى ترك المعاصي وأخبرني بأنني منور ونور الله لا يهدى لعاصي شكوت إلى ربي سهيمتي شكوت mo fẹ́ lé kula yìí lọ́ba mọ́nyẹ́ òun èèyàn wọ̀ kí ìwò náà sura tukuzi ngauka kukutika kwela kuya fara shedani ila tarikil maasi fara shedani muje umwa ila tarikil maasi ngaulu kele ne sowe eh fara shedani ila tarikil maasi wa akhbarani da anni ilma nurun wa nuru la ilaha illa yasin wa akhbarani da anni ilma nurun kishiya labari game yi bino ne da na sai su kuyo ne wa nuru la ilaha illa yasi asiye su ko mu mai ruyu wa tebe eh mu ruyu wa tebe sare saje buina eh ka mun ga mu ba ke mai ta ake mai ta wani da ne da kin shi eh قالوا إنك قالوا تالله انك لفي ضلالك المبين كيف على وجهه فارتد na lóbi ka sharo su ku tara ya labari zai shi no labari zai shi da ni da labari su ku da e ga nan dai shi da ya mu ga ai su ku da ko ya ka ba ku da ai su ku da mun sawwa a kusu amra mun ga e kamaga ma ya ne bi akubu kiyan e kamaga ya bi akubu confidence ya ne bi su bi ka ha e kan wo e eh, kan wo mi ne ne ya ne bi su bu e ne ya ne bi akubu confidence ya ne bi su bi dara yo na nye ma fara o to eto eh ele na ne bi su bu ne mo ga o chi ya ne bi akubu gẹ̀mù ní ìlànà òun mẹ́lẹ́tọ́ àyẹ̀wò òbí ní iye to yi to yi twa ra'ayi to wuli sadi yi na alo su da da yawon ke na wuce ruwa gaga annabi a to mutum na mutum ya yi ya da ki ya lo kura yi da ya rayu ke a wuri su fuka ne nan nan ne na wuce lata a wuri su fuka ne nan

قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون أسامي كأيا كم يعقوبنا يتقوينا ميجي إلوما يسوكو يين يجي جوانا يجي نوشي ni kẹ̀kẹ́ ni láàzúrò ní àìwòsù ni owó ẹ̀kẹ́ ìlúṣù ẹ́ lọ́wọ́lá àtúnbọ̀ nìjú kí wọ́n lè yẹ àgbẹ̀kẹ̀kẹ́ ní wọ́n sáwọ́lẹ̀ lè ní ọ̀nà ga mai musu da ya mabuta sai na karfi da lalika to yi wa ka ba ka da haka inni alamu min Allah ma la ta'lamu ya kuti bi rasul da ji dawa to e ba da ne shi ko ne kiji ba ba qalu ya aba nastaghfir dangin dashi na é a da labari aí a ci mashi ya abu da a ta ta a hakin da eh, ba a ci shagwa a ci abu da kowa ta kwalu ya abana a ga na babayi istanbul lana hukumana waka fayin sokoya ya ce su ne na jijina ete lefi lefi girma girma na na shi gidana eye ina muna hafi kika ya ci shi rawa shi kagbe ya ci shi ya ci shi baba fadi ọmọ wa ká bá ṣòwò yà ilé ìsàmùtìrì lẹ́nà àbòrò bana wa ká bá ṣòwò yà ilé jésù níbi ìjọ ìnà muna hafi ya ci Eh? ìyá jìbìtì bàbá wa ká fara sòkò yà yóò tó wọn fáwọn ẹgbẹ́ yìí kàtà ìyá yusuf dáwọ́ ní àbáyé kí ẹ̀wá wá tẹ̀lé orin dé ẹ̀wá wá tẹ̀lé orin ẹ̀wá wá tẹ̀lé orin bàbá ìmọ̀ èké ẹ̀wá wá tán gẹ́wò tán wọ́ yà yìí o ló bá sòkò wọ́n tẹ̀ àyè gẹ́gẹ́ bẹ̀ sòkò ẹ̀ ní ẹ̀wá gẹ̀gẹ́ àná ìlú lóòrò ale dukuro wakwa kan yosowo ya ntitun yi omɔdé wakwa kan ya alomu yi yọtọ yẹ tó ti ka ẹgbẹ ọkpa alam anahu la ilaha. fàlẹ́ anahu la na dole na hukuncin rere da ke na sa ta wani wannan fili na dik wada ba su ko wasu fance shi daga shi wucu wani mumini ya wani mumina wa mawo ya mumini ba yi shi mawo ya mumini na yi shi na ya ja ni da kushi ba su ya ni da kushi ya isar kirlara zunubala wada fara ce shi a yi tinsu yẹ ṣèṣì dáadáa ẹ̀wọ́n yìí ná ìnà kúnà kọ́ọ̀bì yàtí ẹ̀yà yóò ṣíṣì kí àti àkóṣà. ọ̀rẹ́ sẹ́wọ́n bá a ṣẹ̀wọ̀n sínú lẹ́kùn rọ́bì ìnáwó wọ́n rọ́fúrú rọ́bì. الله قال بابا يا láì tì láì ètò lẹ́yìn lókè òní dáadáa gẹ́gẹ́ náà bìnnà fún nàlẹ́ tí wọ́n yìí lé yìí wọ́n yìí sùkú yìí náà wà gẹ́gẹ́ àmọ́ ìṣe tí òun ní nana kí wọ́n àjọ ẹ́ nga ka wọ́n wọ́n kàn fún ẹ̀sọ̀kọ́ ẹ̀ yá yẹ tí ẹ dé mafi yahu ne ya riro a mawara amma da ne so shi ne tiro mun gani nan san fa san fi lafu rabbi bere yi ya bi wata fara ya da so shi wallah wa nan da ya ko bai ta fara eh abokin a ne su biya gina waga fara ya ne su biya wakin la tasriba alaikum al-yawm yawm yawm tulul ma'a wa la sai tufabi amma da tuban da na rabi a kuku na ga saufa a sauki na rabbi bere eh, a jira ga fara da shugwe ga ya ta halatu ito ne na kuko na kuku a da kuku rabbi a kita so ya ci na lera na a kuku rabbi shi ga faru rahim a rahim ya ce wani wani wani wani òṣìwò ògáwá lápára ló ń kẹ́lẹ́ ìdìbò yìí. ṣùgbọ́n àtùmù ní ngáfárá ngáfárá pè é tó ìdàdí wá gáfárá yàtọ̀ ní yìí. dàdí wá fi hàn gáfárá yàtọ̀ ní yìí. àmọ́ òye pa gáfárá tá òwá gáfárá lójútú bẹ́ẹ̀ tún lè dá òye pa tó ní ìdá àtẹ̀lé dára káàrí. ẹ́ wọ́n lè lọ́mọ́ lóṣù tó kọ́ nígbà. إن الذنوب التي قدمتها كتبت إن كنت ناسيها لم ينسى الله إلى متى أنت في له وفي ليل فما استدارك فيما يعلم الله إن الذنوب التي قدمتها كتبت إن كنت ناسيها لم ينسى الله ìlàmàdá tàbí làwíwá bí làyìnbí fàmásì dára kàbí máyà nílò tùbíyàmà àdàmà tàyàmà bí màlì ìsàfihùwà ìnàlọ́fíwàwà ìnàzùnúbà lẹ́tí pàtàkì àwòtìmọ̀ ìnàzùnúbà àkíkà ètò ìsìnkú ìrìnàjò ìrìnàjò ìyẹn lónà kọjọ́ta kùtìmọ̀ ní ìlú àwọ̀gẹ̀lẹ̀ àná kùtìmọ̀ tó kápítà lórí. إن ناسيا لم ينسى الله إن كنت ناسيا لم ينسى الله إن كنت ناسيا ونجي سليبي نجا بطن لم ينسى الله سبحانه وتعالى ونجي سليبي وتشنو بطن إن الذنوب التي قدمتها كتبت إن كنت ناسيها لم ينسى الله إلى متى أنت في لهو وفي لين وما استدرك في ما يعلم الله إلى متى أنت في لهو وفي لين وإن سنة وإن ويزوجي بيزوجي أدوني توبة نسوي نسوي مكانو يوم توبة فمن تدارك فيما لا يعلم ما إلى جويلات بلي وجيلا تاوزي شيغا زوزي لا يلوانا فيما يعلم الله ودمني أنا شو بدي يوني تم تم يا ابن آدم أنت يوم في مال استغفر الله نغفر الله إنه الذنوب التي قدمتها كتبت إن كنت ناسيها لم ينسى الله تب يا ابن آدم أنت اليوم في مالك يا ويجا يا لولا تب يا ويجوم جانا إبن أنت في مالك وإذا تنبه وقد تب أوتونا أوتونا وإذا وقد تب أوتونا أوتونا yíyẹ ọlá ní gbogbo túbú ẹkúnra àdámà náyà ọmọ fi máa rí ìsáfìrò màrà yìí lẹ́lẹ́wà fìrà lọ yẹ̀jì ọlá ní gbogbo túbú ẹkúnra àdámà náyà ọmọ fi máa rí ìsáfìrò màrà yìí lẹ́lẹ́wà fìrà lọ. wúlọ́kùn yẹ́mu mú ọ̀nà ní gbogbo túbú ẹkúnra àdámà náyà إن الذنوب التي قدمتها كتبت إن كنت ناسيها لم ينسى الله da su da zunubi yore da su da kibo da su da laifi yore e wani wallahi kan biyoyi na shi ba na hannu aga ga laifi so wani ji da tsohon na wani na oloro faya o fa lisafiya laifi so wani e agbọ̀wọ́ bá tó lọ tún lọ ojú bá lè dín olúwo kẹ́yìn àbá tó olúwo kẹ́yìn anamọ́ olúwo ṣùgbẹ́lẹ́ e agbọ̀wọ́ ya ṣùgbẹ́ ya ara ta ní ojú ojú lọ ojú bá lè dín wá sọ. ẹ sukuu wo tó wáyé ọ̀rọ̀ sọ́kà sọ́kà tó lọ́kọ̀ ọ̀rọ̀ bí ìnáwó wà lọ́kọ̀ ọ̀rọ̀ ṣe kí làwọn. فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا وقال ادخلوا مصر إن شاء الله آمين النبي يوسف عليه الصلاة والسلام ما وكان كان يعني كان adalẹ ọ̀nà ṣáàkì fún sábà bọ̀. Ewo fún sábà múdó yìí múdó yìí. Mo mọ ìgádà túmọ̀ wà dúró ìdá àlékún àjùmọ̀. Ebi àfẹ́ẹ́nìọ̀ gángan ìgbètò ìyá léjì yà wò kú tó dẹ̀gbẹ́ bọ̀ sọ ẹ̀ léjì yìí. Ebi ewo wọn yìí ni láti ìjọba ń tẹ̀yìn ní kó kóńtà wá ní tẹ̀yìn ní kó esi your bro shinbo fini your ayi you know emande shinbo eh eh, eh? gẹ́gẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní àdáyé láti mú ìdíbò ìyá àbò aláwọ̀ tọ́ba àgbò àgbò láti sọ̀rọ̀ ẹ̀rọ tó dà báyìí. wà á lè kúra ní asùnyà ìjẹ́kùnrin lẹ́yìn ìkòlì ìtàwé nínú àgbẹ̀ ìṣúra náà ya na wurin ya alabi ya kuma na alabi ya kuma ma ta shi bai ne wa kake yi shi su misira a ci da misira ga alura da fadan ba da halu ala yusufa kan ina ga da ba alabi yusufo na ade gagan fada anabi yusufu anabi yusufu ce ne ba mu da nuriye awa ilayya abawai Allah yayi ne dukan yawan chatu ŋuna sɔrɔ anoro de ba baba de nuru nuru yiyɔ nku kanyi gbado fi kɔ aba ni ɛ wọn ba wu de nuru wọn adi tɛ wọn fi kɔ ewu ti ba fi kɔ ewu ti ba wu ti ba ale bi sun fi gbada ale bi sun fi da mara aba ni ko wi ɛ baba ye ye dana ɛ ne ye dana kasi èyí àṣìwá wọlé wọlá ìtura èyí àṣìwá wọlé ìgbòòrò èyí máa yẹ kíkan mọ ẹgbẹ̀fà àtàwọn gẹ́gẹ́ ní èdè àjẹjì ṣùgbọ́n náà yẹ ẹgbẹ̀fà àmà àjẹjì ṣùgbọ́n náà yẹ ẹgbẹ̀fà ẹwà ara lé nílẹ̀ yà sàmù àṣẹ yà wọ́n máa nà máa lọ́gà gáà ní sùpẹ̀ gẹ́gẹ́ rẹ̀ olùkúlù mísírọ bàbá yẹn kẹrẹ kìí mísírọ kìí nyẹ mísírọ nínú ẹgbẹ bẹyì nínú dáná yẹ yà á gbẹgẹ lẹbọ nínú ọ̀nà ìyí nṣà àmọ́ àdìní ee èyí sì ní ṣùgbọ́n yà á gbẹgẹ mísírọ lẹbọ adé ẹ̀já níṣọ nyẹ ndóró àfúyè ẹ̀já wà ndóró àfúyè ẹ̀já wà ẹ láàyè ndóró yẹ múlikẹ́ mísírọ sẹ́yìn náà wọ́n yóò sọ fún àgbẹ̀dẹ́wọ́ yìí nínú ɛnzɛ wɔn atwi daaro olùkòlù mi sọ àyíṣà ọgbà wà nìyí yàrá ní sílá bá wọn kan ẹ ìṣá aláwọ máa ń jìgẹ ńlá ọtí láyé ìṣá aláwọ tó máa tàbá wò kẹ ìtẹ tàbá wò jẹ ìtẹ àlùbáríkà wọ ẹ aláwọ sọkú بلدة مصر آمنين من كل مكروه إيه إيه مصر وقتي آمن شو ينبور لك أنت تقولون وعشان وعشان أقول نوع إيه كان يوسف جدو ورفع أبويه على العرش وخروا له سجدا وقال حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم الله أكبر ورفع أبويه على العرش وخروا له سجدا ها الله أكبر كان لا يوسف nci da muhimmanci ruba kuna ga dan fada kugona annabi yusufu ci dana eh annabi yusufu na ki nci da muhimmanci dana wa ba hu bitonno wa ba hu tonno wa ko ti ba nci ya ta ta eh esa mulki wo de mulki ba ko eh esa ba no en ta nci je mulki na annabi yusufu ala ya shebu wa ba no misali wanda shebu eh wọ́n ṣe lè tàṣọ ẹmọ́tì wọ́n alága tẹ̀ ṣe múlì tó ń sọ̀rọ̀ àṣẹ́kù kẹ́yì àwọn ẹmọ́tì bẹ̀rẹ̀ tẹ̀ wọ́n lè ṣe múlì tó ń sọ̀rọ̀ alẹ́ kìí ṣubú lẹ́yìn ẹ̀yẹ náà àrùn lọ́kùn sí ìjẹ̀dá. tó bàbá ń fọn náà adé sọ̀rọ̀ tẹ̀ ṣó lọ́bìnrin àfẹ́kẹ́ ìjẹ́wọ́ alẹ́kẹ́rẹ́ ṣubú àfẹ́kẹ́ òwò yìí fẹ́ dàda ṣubú yìí ètò ìṣòro ẹ̀ ṣubú yéji yéji bàbá kẹ́ ní àtìkù di ayé ṣubú náà àtọ́lẹ̀ ṣe é kó àjẹsọ́nà àtọ́fẹ́ òwò yìí وقال يا أبت هذا تحويل رؤياي قبل أو بابين نجي بابا نجي بابا نجي بابا نجي أو أما الله هذا تحويل رؤياي قبل فسر كتشنين إنه بابا أنا يوسف فسر كتشنين إنه fassara ga tannoyi nan nan ba wai ne fassare nan nan nan ko kana ga nan qad ja'ala rabbi haqqan ce shi mu la ko gaskiya ne e na wuce ne ni kan goda da nan ma nan ga nan da ne tun daga daga yi ke ya ko ku be kana fassare nan ce ta kai nan eh fassare nan ce ta kai nan zumai ya ko ku be wuce da yi su ne nan wuce nan eya shi tutu eh eya shi tutu ke ali be awo ogbe o sha ele mo ta shi kọli ta ala aro bi ha ọ ṣe tu la fẹ bẹsi ya ká sábà wa eye ìdáná wọn fa àbọwọ yìí alẹ àwọn ṣe wọn ha kú lẹkọọ sí jẹ náà àná mi sọ fún ọṣọ ọgá ìdàlẹ ẹmọ jíjí bẹtẹ sẹ múlí kìlú wọn náà ṣìgá àtẹnu àti ẹsán náà ayi allasahuma ala sariri mulk bijanibai eh bijanibi wai mun ce la su kasubo kai san kiwo kai sai mulkin chogiri amma da yusuf da yana kan wani wahabu da wasu da yana ta shi ya rabe su da cin su da ai sadala da من تفسيرك كان السجود عنده تحية وكرامة لا عبادة sujada ne tie ni sọ ẹ aṣaga kejì ẹ̀dá fún mùsùlùmí ní ẹ̀dá kan záwọn ní ṣúwẹ́ mùsùlùmí ní ẹ̀dá kan tá ló kúrò ayá lóṣù ha lè záwọn ní àmì yìí ṣe jẹ́ lórí ìpínlẹ̀ sí ìrìn náà ṣòkòtà ókú ṣe lè ṣìyà ṣòkòtà ókú ṣe lè ṣìyà ìjà kúrò àwọn láti haramu ya àlùmọ̀ ṣìyà lẹ́nu mọ̀mọ́dù sọ́dọ̀ bá ti mú hali ìlà ìyá mi sá. Kùràṣẹ́ máa kà á máa lè ní ẹni. Wọ́n wá yà á láti ká àdúgbò mọ́ olùkọ́ sọ́dọ̀ bá ti sọ. Ẹ́ mọ́tò yìí kan nílẹ̀ yìí kan náà kùràṣẹ́ sùdẹ́ dá kùràṣẹ́ ṣe kí náà nílẹ̀ yìí ṣe náà wúwa àmúdùsọ́rọ̀ international school yìí o tẹ̀lé ti tẹ̀lé tẹ̀lé ká o ọ̀tọ̀ etí tẹ̀lé ká fún gbókùnrin àwọn ọ̀dùnjẹ́ àmúdùsọ́rọ̀ àmọ́ àmúdùsọ́rọ̀ yẹ náà ló mara yẹ kẹsẹ̀ sínú lẹ̀ ara sẹ́yìn ìlà ìbìlì sàábà wọ̀ sàkùnrin ọ̀ká nínú ẹ̀ káàkiri ẹ̀ káàkiri mẹ́rin tẹ̀lé adé nìkan sùdúrù ìhìnà sùdúrù tàkìyẹtì بالإنحناء لا يوضي الجبات على الأرض أصوى موجة إذا نميت لا لدي قدانا أصار لذلك إذا أن المراد سجود البدو لا سجود الإله إيه أصار شيء موجة شيء موجة هذا بيانك سجدنا na malaika jibril ya ta da ta mudana oníyà náà kó mo lọ sùn yẹ dòdò ẹ mo dẹni nìyẹn tẹ̀yí yẹ tó kó mọ̀ ní máa díyà èmi sùn wọn yẹ àlùmọ́lẹ́ ní wọlé náà wà á ma tẹ̀yí yẹ tó náà pẹ̀lú àṣàrà. gẹ̀yìn sáà ló máa ní ìwọ̀n kó nìyà wòye sòyédà ń nàkúrà náà kíkà ló sábà yìí ní nẹ́ẹ̀mọ́ kọ̀dí tàbátà wò jò ha ló mú lọ́sọ̀ wò pẹ́tì nga jẹ́ àyè tàbí yẹ kó sùn pẹ́tì náà owó làgà àdè tá a làdè wò ìdè sèmáyé agagẹ́gà àdà wò lè ṣe é yà á jù wà ìdè lòwò ní àlà àmàṣà yìí agagẹ́gà àdà wò lè mọ ẹ̀yà àjò ẹ̀ nga kọ̀yẹ́ lẹ́nu wáyé nínú ìdá àkàtà wò lè wà á lè tàbí náà wò é ń ká àlọ́ àdè yẹ̀sùdúró àdàlà àkọ́dáàlù wọn á lo kùrà tàjẹ́ ìbìtúbò kún wo jáàlá nínú ewé jáì túbò ǹgá àká ní ìkì létí díẹ̀ ní wòlá àdìkúlù ṣe kó àmúkẹ́ ìyá kó bá ń lòtí ní àdìkúlù àdìkúlù ṣe kó ǹgàn tó nà sàárè wọ̀lá báwọn ní. ètò wọn àyà yà sọ láàrin táyì bá wọn kú jù ẹ gẹgẹ ní ṣe bẹyà ní ṣe àyà tọrọ yìí kan yi tafsirin suratul baqara kan shi su ko bayani da na daga da ciwo da afi to da ke su hadisi ke da sunan tirmizo hadisi an sunan mali no wala to ya da sai na imam nawawi an sunan mali ke ta ta ne ga الرجل منا يلقى أخاه أو صديقه وأين هنا له قال nga ni mo de tabi mo ga ko de su ta ya ya ni sa ni ani ga la ha kuma wasu rufin ayin ke nari da rusuli yana fahari annabi yusuf na wani gaba kuire ga hada ta'wili hada ne qala ya abati hada ta'wilu ru'yaya min qabl qad ja'alaha rabbi haqqan ce ce daga sai da nari to wa qad ahsana bi ka sabawliya babawliya eh wa qad ahsana ṣé ṣá ti di àwọn yusufu ṣọ̀pá ti di àwọn yusufu rẹ bàbá kàṣà wà lèwe ni ṣọ̀pá ti di àwọn Ni àmọ́ bàbá ní ìmọ̀ náà lè yọ ọdẹ tún àwọn yusufu yìí náà náà dáná ní ìmọ̀ náà ọdẹ tún àwọn yusufu náà ní ìwọ̀ dáná káì bàbá wọn dẹ́gbẹ́ ní ìmọ̀ náà ṣe dédé náà àwọn tó wà láàyò rẹ̀ sí ayé àwọn lábàbà yà ń jẹ́ bàbá wọn yé ṣe é àyò bàbá wọn tó lọ́wọ́ yusufu yìí ló wà kúkú mọ̀lẹ́ Baba, wo dé gbọ́n yà kúkú kúlé ìdá àkùrẹ́jẹ yìí nínú síjìn ee bàbá ìdá àkùrẹ́jẹ yìí nínú síjìn mí bọ̀lọ́bọ̀lọ́ lọ́sọ̀ kọ́jì àwọn apàṣẹ mi fún rẹ̀ ń dàdé kúkú wọn àgbà ẹwọ́ à na kúkú bàbá ọ̀ṣọ́ òṣì náà láàrin kúkú ìdá àkùrẹ́jẹ yìí nínú síjìn ẹ́ já àdúgbò mi lẹ́nu bá mi sọ̀kọ́ ti bí àyè gángan ìjọba yìí so ko ci koyi biya ko tun daga basu ba ne fino tun daga lati ba ne fino min ba'da an nazaga shaytan bayni wa bayna ikhwati eh baba mu yere kas zumana yin ba zumana an nazaga shaytan shaytan ya ce su shaytan ya ce su bayni ko ga mu su ko wa bayna ikhwati gangan da yake inna rabbi latifun lima yasha kika cece tuwo na dun tabu so ko tuwo na dun tabu eh lima yasha ya zanaga kuno so kwa dun tabu ya yana ga kuno so kwa dun tabu ya zanaga kuno kika so ko inna huwa alimul hakim eh baba ka pendo e kenele shumwe ya gawo ga mu yusufu e tuwa watu kuru tí bàbá tí o bá fẹ́ yé tó ń yọ yé tó ń yọ ohun ìmọ̀ náà na wí o yìí náà àsọ̀yìn náà bàbá àsọ̀yìn náà àwọn ìṣẹ́jọ pọ̀ lọ́wọ́ bàbá ẹ̀ ń ti jẹun rẹ̀ wọ́n ti tẹ̀lé wọ́n yóò sùn lé yóò láwọn àwọn làákùn bá sì dára rẹ̀ wọ́n ṣì náà àwọn làákùn wọ́n á ṣe tó ń ṣe mo ti tó ń ṣe bọ́ bàbá mo yóò sùn mo ti tó ń ṣe mo dalika habibu eh amma ta san nan shi wanda wata ne ga yin gama e wanda innahu huwa al-alimul hakim so wannan lamun da sai wa ala ne ba ta ne ga ba ta huyu mun je ke na lamun ce wa ala ne e wa ala ne mun ga yin sai nan su ko shawi nan da kan mun ga yin sai ja su ko shawi amma su ko to hakimu al-hakimu e to yo ne lamun lamun da sai wa ala ne da ba su mama mai kun gawe ko da hotel mama mai kun gawe ko da wonyin mama shi fa na mai kun shi wa mu fa da mai na mu fa mu gangan gawe mai wa ga ya so da shi ya mun shi ke fada ne ya da musu kin da رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت وليي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين زمرة بن يوسف alaihi salatu wassalam sai ya tashi baya baba ka ka ka ina ta kuma kai ba ku ya wuce shi na ya wuce shi wanda a taita ne min al-mulk wato kuri da eh wato tsara wani mulki رب قد آتيتني من الملك يا وجهك حقيقة eh wotare ya mulki wotare ya ni ne mulki ni sara wannan wa allamtani min ta'wil al-ahadith sai shi mawuye tsara ni biya mu wotare ni bi ya fasara ni ne da ke da gangan dinina sai tsoron ba ta samawa to al-ard

ceci ne wa ka ga mi yusuf ko da wa mi yusuf wa mi yusuf muslima ta musulunci wa akidi ni israeli ọmọlá ni yusuf ọlọ́dọ̀ kó gẹ́gẹ́ ní sàmúṣì mọ́nìṣì kankan ní àná yusuf bá àdúrà náà wọ́n ti gé dàgbọ́ bá àná yusuf bá àdúrà náà wọ́n lẹ́yìn fọ́ṣì ẹgbọ́n náà dáyà àná yusuf àná yàgò àná ìsọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ ŋun fie fún yẹn yà si ewu ni bi a ne bi yusuf yi dẹbi sọrọ ee nkẹ yẹn yà si ewu ni bi a ne bi yusuf yi dẹbi sọrọ ama ne bi akuku fie bi tẹ ẹdẹ adeli yẹn na ọwọ sún kyikyi a ne bi yusuf nǹkan mu káà jẹ àyè yà wọn lada kìnyẹ bá a ṣá aka tó bá a wọn ati aka ma ne bi yusuf kyi àwọn sọmọ wọn ṣá ne bi yusuf wọn tó kí ẹ yé jìnnì eya shirokute zuma bakuwo zuma adele ani yamuwo soke ele eje eya shirokute ele kani ni wole eje eya shirokute ele kukuti na bi awuto na kukuti ebe ele adele gẹki sọkọ aladele sọyi ee sọyisu aladele sọyi ewe idesi idewu itaili idewu idisiri shi na wọnyi ya sọkọ wọn na akọni kọ aladele sọyi wòye bɛ tsi ni ɛ tsi ni o gɛgɛ de ka ba sɔgɔwe tsi ni o gɛgɛ de baara dzi tsi ni o gɛgɛ de tɔba dzi tsi ni o gɛgɛ de bɔsira sɔgɔwe bɛ nyima ni kare ka ne sugbɛ lɔrɔ de ka ta yi tɛ de la lori wa a tɛ ne de ta o yi la a yi. فاطر السماوات والأرض أنت وليي في الدنيا والآخرة tawaffani musliman matela yana eh na lai ci ga na gudu ba na rufe su da lamarin zuwa wallahi ba su kuji ta bai gari innama al'amalu bil khawatim ya mu'min bil khawatim eh bil khawatim ya wa bil khawatim eh ẹ̀tùkù bá ọ̀gbẹ́ ìrìnà láti ká àṣọ olóòkú ní ọta sí ìdúró oṣù nàmàlà àmàlù ní kàwáàtì ẹ̀dí yéṣu gan an dáwọn láyé sọ́dá káàtó tó àwọn ìṣáàdì ní etí ìgbé sọ́kọ́ gan ẹ̀ ọ̀gbẹ́ láyé tó fi pè wà áwùrà fún wà á sáré wọn ṣé kó bá yẹ kí ní nàìjíríà yà á sáré bí tó ṣe mọ̀ bí mo sáré fẹ́ ilé àti ẹ̀sẹ̀ tó ṣe sọ́ọ̀mù sí i ya yi ne ti ya sɔkò kí ló ta kí kì í ti ya sɔkò yìí ti lọ wọlé sɔbɔ ale bi sùn fi dẹ́nu báyìí ne ti ya sɔkò yìí ti sɔbɔ tẹ̀wọ́ fani mùsùlùmí ṣe ti sɔkò yìí sùn wá sí mùsùlùmí ebi lọ sɔkò lọ wà láti mùtún nà ilà wà á tún mùsùlùmí gàlùbá lèlè bí èkó fi ọmọ bí èkó lù fi wọ dáadé lórí mùsùlùmí ebi lọ sàn tó lọ wallahi masu wájú wájú sàmúṣe wọn ẹ ẹ wọ́n pẹ̀lú mùsùlùmí wà á tẹ̀lé ìsọ̀lẹ̀ tí ì já ní ládá fún mi sàkí ìdàgbòsù ṣùgbọ́n ọ̀gá ọ̀gá yìí mi náà dàgbòsù wọn ló kúra ń lọ wọ́n láyé kàlẹ́ ní àná àmọ́ wọn. والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا كان النبي يوسف كجوا على حكمه بالصالحين أمن أو كتابه شيئا حشكته سورة النساء أولئك الذين أنعم الله عليهم إذا جدونا تقول يا يومي شيء تمنى منوشيا wọn mọ náà mọ nínú ìjìyà lẹ́yìn agbóhùn ilẹ̀ sẹ́yìn nínà nínà àlejò iwájú wọ́n sọ èké nà mínísà kẹsíà iwájú ẹ́ ọ̀ṣùhàdà kàníṣà owó dé ìwé ìlàtọ̀ àti ní sòkóòrò wọ́n sọ àdìhìn yóò ṣòkó jí ní sòkóòrò wọ́n àṣùnà ọ̀la ìkàjù. àlá aji yi wani mutum ne ya lawa na faru gangan da sabon ne su ba shi ya wawo su kulu cin biya eh su kulu cin biya wani yana nufin su kuga fara ahsana bi su ba shi ya wani su wallahi na yi ta su ba shi ya yi ibar su ba shi ne ke na wani jira al'umma a nan muhammadu sallallahu alaihi wasallam eh mu ndị alụma adịghị ma ọbụrụ ga aga ya alụ nwere na-eru otu ndị eji adịdela anya tenyo ee nke kaba agaba nke ya yi layi usoro ya gaghị ma adịghị adịghị ma ọbụrụ sọlọlọ adị sọlọ sọkwa ndị kaba agaba nke ya su na adịghị ma ọbụrụ lapasa ndị iyi bidi ya kpa ata ụcha su lata ihe ma ọbịa osu nga sọkwara ji ya ya sọkwara ji ya ya nga ba ọchịchị ba ee لو شاء ربك كنت أيضا مثله فالقول ابن قيم قال لو شاء ربك لو شاء ربك كنت أيضا مثله فالقلب بين أصابع الرحمن بدي أنا شيء لو شاء ربك وأنت شكوك كنت أيضا مثله لو bíjà ìdíkà ìtọ́ àyè ilé ńlọ ọdá ṣe bí nínú àyè tẹ̀sẹ̀ yìí الله àrẹ̀wá wọn àgbà tẹ̀sẹ̀ màgá tó sì ní dúkòrò àgbẹ̀lẹ̀ wà wọ́n kò dá ìlànà ìṣe àgbẹ̀ mọ́ mú o ní ètò bẹ́ẹ̀ wọ́n dá ìlànà ìṣe mọ́ yìí àyẹ̀wò ìṣẹ̀rọ ọ̀ṣọ́ àyẹ̀wò dáadé tó sì ní ìlà àgbẹ̀lẹ̀ wà wọ́n. ẹ òṣìṣẹ́ kò tó parí alábẹ́ kóró kí lànà wa ní síyáṣà wọ́n sà ẹ ìṣòro pápá iṣẹ́ ìyẹ́gbòrò iṣẹ́ ẹ rayuwa kata ba ta yi shi moto yi shi mashi yi shi lau eh lau sha'a rabbuka kunta idan mislahum fal balqu baina ashabi rahman lau sha'a rabbuka kunta idan mislahum fal balqu baina ashabi rahman lau sha'a rabbuka Allah so yi bai Ini kayo apa itu? Yang bau mana? Yang bau Indonesia kan wa yi ga tali ke da kan wa ji mun ga eh mun ji shi wa mu eh to ku na shi ga tuyin ba na shi wa ruwa na siya wa ji fa ina amalati bi suyi matazat in jadi habilati bi shayba da mai mai buda mun ji na shi ruwa ba a لو شاء ربك كنت عينا مصرا توفني مسلما والحقني بالصالحين sai shura ya kuma zaɓo shi su ba da yi kiran gani da kule-kule su ba da yi tuta imani su kulu wa yi kinta da kabaro da imani a ƙarfi ga iyashe imani iyashe zane ci imani imani su sabu na kewa kuma ya yi kabaro wọn láwọn fi wà nípa ẹ̀sán báyìí kíá wọn kí wọn láì bẹ́ẹ̀ ní àlùjẹ́ ní kí tẹ́lẹ́gbẹ́ ló máa jù ọ̀sán kìlá ìmọ̀ àṣẹlá àwọn mẹ́sì على خير ما قد كان للخلق يرشد وآله وأصحابه ومن كان تابعا صلاة وتسليما يدوم ويخرجه بهذا أوجه من الله يعقوب وأرجو بهذا الفوز يا ربي نسأل أجرني يا رحمن إنك سيدي وجعلنا في الامر والنعم الحبر وبالله توفيقي وآل مخلوق وأسأله حفظ اليقين من الدير وأسأله حفظ اليقين من الدير وأسأله حفظ اليقين من الدير لأسعد بالفوز المبين سابقا إلى جنة الفردوس بصلي الزمر سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك الحمد لله رجع سقوط ولا في شيء تبعنا إنسان حكما من صغار يسمعون أجسامنا وقبل قدرنا وقبل بمدافعين شبهات لأن شبهات عبادتنا هي نصف يوسفهم في دين الإمام ويوسف لأن ما دين بين يومين kudin kintar ya zuwa da nan buda zaɓen rula ka dubu karfin ji miliyan kurawa musamman da jina na bashi miliyan karfin da ta goma a dogon ya yi wa wani ya na bashi da ya sa shiga na ku ana ba su ne ne yake daga gaiwa ya yi duniya da ta bayan da suka yi ta su ko da daya ta so da daya ba ta ke biya ba wai na da biya ko ba ne wai kan a ta biyu su ta yi ko da biyu na da da siyatir a ta biya a ta biyu su da yau da kada ya musu ko ya ci biya da ma da kuma ga yau da ya yi da ya ba su ko da ya biya lallai rubutunan hujjarsu na annabi yusuf ya annabawa su ina yawon lafiya da da ya yi mafi saboda na rusar bauta na gada ne ba ta min niya da kuma rubu bauta na su ma muka ta kai da yau ci gani fasawa ina da shi ne ma fi ikayan wa mama shimani shi ba ki da mani yan gara a ji gara ji wuya ko wanda ya koyi ji wa ga ma ga ga ya tubo wa ba ga ko ko shi ba to ga ko ko shi mu ji ba ga to ban ki da mai wa ga ba ri ya ji mu ne ko dinon fisha kura musulunci wani haram da kuna nan su wani ma nan da su wani shi haram al'amu ne mutu wannan ne da kare a tsamai wasu ne so ku yi haram musulunci a duk sassan ba mu nan wuce a duk sinan ma da marka ba da yau mu zo da yara ku ba mu da haram ile na babu na ya male tumanin gona ya cagan da biyu kai yawa can ashaka amma wani girman kai ya ebe latin jiso kuro a kare ba ba ba kare ka za ku to daga amma a jima da ba za ku jo da kun girman kai a ko ga ma shi da lalin talla da da da da da qur'ani da ya ji ka da ya kudu qur'ani da ba ma ro da ya yi wanda ga da ne ji ba da lokaci da ta ji ba ko da ga da ta ji ba ko ji ga ga ta da ya tó fi mọ̀ lára ló kura mú títí oúnjẹ lọ lábẹ́ ìgbà mú. Lákùnrin owó ló ti sáṣì ló kí ewu olórí sáṣì á. Ẹ́ sọ òdo rẹ̀ yá tẹ̀lé tó lábàá rẹ̀ sí. Kébí náà wọlé lọ má yẹ gẹ́gẹ́ ló ṣì náà ló ti gẹ́gẹ́ lọ wá yà. Zàmẹ́ bẹ́ owó náà bí a omi náà kú títí pa àwọn sí náà Abájì ìgbò. Súnà agaji suna jaji ne ba kada suna ga ya sun suna ga ya sun amma ga da ina ga gaji ne ko yi ne ne amma fi ne ma duwa so ku be da ne ma ji ma ma do be da ni ga mo de ja ko mo ti ga ga na ko mo ti ya ma mo ti ja a a e ga lo ga na bu ro gaskiya ma wa zo ko da mana suna ji musamman ke mana kuma ke ba kwan ni man sunan da wuce ma ne na bayan jiju ma ba ba ba kuna da yan a shir mun na da kudi ma ta ce da an do da ne ba sunan so ma ci gare juzu ya da ko durura ba to le ma ba ni digamos assim, irmão, mas manhã de cura. Mão à tua pai. A tu lá o que a vida a Deus lhe atrai para o cura. Olha o mais que não me dá agora o último ano da não atirou uma boa grana. Ele não tinha com subir não. Ele usou com subir. Bani da bade chama. Um tipo tá não gatilha, não. Ah, não atirou alhamdulillah gaskiya rayuwa sa kafin lo lami tuma na na lami to ale mo ko na kan ta mu ji ma o lami to ale mo mo wa tu ka ko ti lami tuma ya na ai lami tuma amma ka kuna ma ga ji je ni de ko ya ale mo ko mo lami tuma mu ji ma o lami tu ka na wa mi tu ti so ko ka na ro amma ma ga le ko ale mo ko ba bo ga le shu ka ni mi shu ko na ga lami tu ka ko ni tuma ko سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الحمد لله